ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lónìí tí ń ṣe ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2022 ìròyìn àgbáyé náà la mú wá fún yín látẹnu èmi sani sodiq abiodun ṣáájú katuka ìròyìn náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n àwọn kókó èyí tó wà nínú rẹ̀ lórí ọ̀rọ̀ timothy tòun ti adédoyin ilé ẹjọ́ ti padà sún ẹjọ́ síwájú sí di ọ̀la. iná ti padà ṣẹyọ báyìí ní ilé ìgbìmọ̀ asòfin lẹ́yìn tó ń bẹ ní ìpínlẹ̀ Kogi. ó kéré jù àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram lẹ́yìn tó tó ọgọ́rùn-ún ó lé lẹ́yẹ̀ kan níye ló ti padà gbòmìnira báyìí àwọn tí ó jẹ́ agbésùnmọ̀mí mà ti padà pa ọ̀kan lára àwọn tó ṣẹ̀ṣẹ̀ gbàyànjá báyìí lọ́wọ́ wọn lójúnà Kaduna sí Àbújá ẹni tí ń ṣe ayálégbé kan mà ti padà ta láre lọ́ọ̀dù rẹ̀ báyìí fún àwọn tó jẹ́ agbésùnmọ̀mí jínigbé ní mílíọ̀nù kan náírà o ọlọ́pàá ti padà ráwọ́ ọ̀kan lára àwọn agbésùnmọ̀mí lẹ́yìn tí ń tàbọn tàǹkan míì fáwọn tí ó jẹ́ agbésùnmọ̀mí míì ọ̀ọ̀nì ti ilé ìfẹ́ ti fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹta báyìí tí a mọ̀ sí Toby Phillips nínú ìròyìn ilẹ̀ òkèèrè ọmọ nàìjíríà kan wà gbájú ẹ̀ báyìí gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ àwọn báǹkì báǹkì lórílẹ̀‐èdè amẹ́ríkà o nínú ìròyìn ààrẹ ìdárayá agbábọ́ọ̀lù Alex Iwobi ti sọ fún ikọ̀ agbábọ́ọ̀lù Everton báyìí láti gbáranù tẹ̀síwájú lẹ́yìn ìyà tí wọ́n jẹ sẹ́yìn o nínú ìròyìn ààrẹ ìdárayá míì agbábọ́ọ̀lù kan ni ó ṣeé ṣe báyìí kó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ látàrí bí ó ti ṣe ṣe àìsàn kan tó le púpọ̀ o ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ láìkí ẹ ẹ ṣí ẹ rẹ ẹ fi èròǹgbà yín síbẹ̀ o lórí ti facebook wa ń kọ́ ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí ti instagram wa àtẹ̀bàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú timothy adégòkè pẹ̀lú rahman adédoyin ilé-ẹjọ́ ti padà sún ẹjọ́ náà báyìí síwájú sí di ọ̀la ìyẹn ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 2022 èyí ló wáyé lẹ́yìn ìgbà tí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti padà kéde wípé òní ti ṣe ọjọ́ ajé léè tí ó yẹ kí ẹjọ́ náà wáyé tẹ́lẹ̀ di ọjọ́ léè tí yóò jẹ́ ọjọ́ ìsinmi fún àwọn èèyàn látàrí ìsinmi tó jẹ́ tí wọ́n yóò ṣe látàrí ti Eid Molud léè tó wà lóde o ìròyìn náà ló tẹ̀wájú báyìí pé tẹ̀ bá gbàgbé ilé ẹjọ́ ló yẹ kó jókòó lónìí láti gbẹ́jọ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Adédoyin látàrí bí ó ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ bẹ̀bẹ̀ wípé kílẹ̀ ẹjọ́ dààmú sílẹ̀ láti máa láyàtà láfíà látàrí bí ìlera òun ti ṣe pé kí òun lè tẹ̀síwájú tọ́jú ara òun. wọ́n pe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjọ́ náà ló ti wá sún títí di ọ̀la báyìí. nínú ìròyìn míì iná mà ti ṣàdédé ṣẹ́yọ báyìí ní ilé ìgbìmọ̀ asòfin léè tó bẹ ní ìpínlẹ̀ Kogi o àgbọ́ wípé ilé ìgbìmọ̀ asòfin lè tún bẹ ní ìpínlẹ̀ Kogi ni ó mà ti bẹ̀rẹ̀ sí laná báyìí lẹ́yìn ìgbà tó jẹ́ wípé ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún lẹ́yìn tó fìdí kalẹ̀ sí kọ́ṣíà ní Lọ́kọ́já ní ìpínlẹ̀ Kogi náà ló jẹ́ pé ní àárọ̀ ìní gan ló mà ṣàdédé bẹ̀rẹ̀ sí jóná o àgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ òrùlé lẹ́yìn tó ń bẹ lórí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún ló gbogbogbò tòun ti alága ní ilégbèmọ̀ aṣòfin náà ìyẹn Matthew Kọláwọlé ló jẹ́ kọ́rọ̀ náà di mímọ̀ o wípé kódà kíní ọ̀hún ṣe òun ní kàyéfì àgbọ́ wípé ẹni tí ń ṣe òǹtukọ̀ ilégbèmọ̀ aṣòfin náà ìyẹn Matthew Kọláwọlé tòun ti ẹni tí ń ṣe ọ̀gá àgbà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní ìpínlẹ̀ náà ìyẹn Jerry Ọmọdára ló jẹ́ pé àwọn ogun lọ́kọ́ débẹ̀ ní dèdé àkókò tí iná náà ṣẹyọ wọn pé kódà wọn ò lè sọ ìdí gan tí iná ọ̀hún fi padà ṣẹyọ níbẹ̀ o àmọ́ àwọn kan sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé ìdúgbàmù kan ló wáyé níbẹ̀. ó kéré jù àwọn ọmọ ẹṣin òkọ́kún lè tó tó ọgọ́rùn-ún ó lẹ́yọ̀ kan ló padà gbòmìnira báyìí ní ọjọ́ sátidé lẹ́yìn tí àwọn tí ó jẹ́ agbésùmọ̀mí náà fi àwọn tí ó jẹ́ mẹ́tàlélógún kan sílẹ̀ o a gbọ́ wípé àwọn tí ó jẹ́ agbésùmọ̀mí náà léyìí tí ó ń bẹ nípa ọgbà ẹ̀wọ̀n kirikiri lọ́mà ti ṣàdédé gbòmìnira báyìí nínú ìwé léyìí tí ẹnìkan ṣàdédé fi àgbọ́ wípé òǹtọ̀ òun léyìí tí òun náà tún jẹ́ aṣọ́gbà kan ló fọ̀rọ̀ náà léde wípé àwọn agbésùnmọ̀mí léyìí tí wọ́n fi sílẹ̀ náà ló jẹ́ pé wọ́n fi sílẹ̀ láti ṣe pàṣípààrọ̀ pẹ̀lú àwọn mẹ́tàlélógún léyìí tí wọ́n fi sílẹ̀ o wọ́n pe àwọn mẹ́tàlélógún ọ̀hún ni wọ́n ti gbé lójúnà Kaduna sí Àbújá nínú ọkọ̀ ojú irin ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta lọ́dún yìí tẹ́ ẹ̀ bá gbàgbé ní ọjọ́ sátidé ló padà wá fi àwọn mẹ́tàdínlógún náà sílẹ̀ o wọ́n pe lọ́ọ́lọ́ba yìí ọ̀kan lára àwọn tó jẹ́ Boko Haram náà lè tó ń bẹ̀ níbẹ̀ tẹ́lẹ̀ tí kò sọ fún ọ̀kan lára àwọn ṣọ́gbà náà o wípé bó bá pẹ́ bóyá àwọn yóò ṣì lọ lọ́dún yìí náà ni gbogbo torí pé ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti ń bá àwọn tó jẹ́ adarí dáadáa nínú ikọ̀ Boko Haram náà sọ̀rọ̀ láti tètè fi wọ́n sílẹ̀ o òpin lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Boko Haram náà ni wọn ò gbà láàyè láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí láti ṣí àkáǹtì inú báǹkì kankan látàrí wàhálà lè tó ṣeé ṣe kó wáyé níbẹ̀ o. àwọn agbésùnmọ̀mí ti padà pa ọ̀kan lára àwọn mẹ́tàlélógún lè tí wọ́n fi sílẹ̀ lójúnà Kaduna sí Àbújá o àgbọ́ pípé ọ̀kan lára àwọn lótẹ́yì tó gbọ̀nyàn dá lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí léyìí tí wọ́n jí gbé lójúnà Kaduna sí Àbújá ní ọkọ̀ ojú irin ló padà gba padà bá ikú rẹ̀ pàdé báyìí o lójúnà Funtau Gusau ní ìpínlẹ̀ Kebbi báyìí àbọ̀ ẹgbẹ́ ní dèdé àkókò tó ń lọ sílé pẹ̀lú àwọn ẹbí rẹ̀ lójúnà náà pété pé àwọn agbésùnmọ̀mí kan ṣàdédé yàwọ̀ ibẹ̀ o lẹ́yìn tí wọ́n sì yìnbọn fún gba ẹ̀mí rẹ̀ àgbọ̀ ní pé dèdé àkókò náà tákùnrin ọ̀hún kúrò ní ìpínlẹ̀ Kaduna láti máa lọ sílé rẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ló dé pé wọ́n padà yin ìbọn fún nínú mọ́tò wọ́n pe arákùnrin ọ̀hún náà ló padà gbẹ̀mí ló padà gbẹ̀mí mì ní ilé ìwòsàn àgbọ̀ wípé ẹni tó wá padà wọ ọkọ̀ náà lè tó jẹ́ ọ̀kan lára àwọn ẹbí ni wọ́n tún padà jí gbé lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìyẹn sì wà lákòótó àwọn tí wọ́n jí gbé o. ayálégbé kan ti padà ta láìlọ́dún rẹ̀ báyìí ní mílíọ̀nù kan náírà fún àwọn agbésùnmọ̀mí ajínigbé a gbọ́ wípé ní ìpínlẹ̀ ọ̀ṣun ni àwọn ọlọ́pàá ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé àwọn ti ṣe àdédé rí òkú lárúlọ́ọ̀dù kan léètò ọkọ rẹ̀ ń jẹ́ ọ̀làdàpọ̀ àṣàolú léètò pé ó padà kúrò nílé fún di ọjọ́ mẹ́rin tí wọ́n sì di wíwá báyìí o a pé lẹ́yìn rẹ̀ ni àṣàolú ọ̀hún léètò jẹ́ ọmọ ìlú ọ̀rá ìgbómìnà ní ìjọba ìbílẹ̀ ìfẹ́dayọ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ló pé ó tún jẹ́ bàbá lọ́jà ní agbègbè náà o wọ́n pé ní ṣàdédé àkókò kan ní dédé ọwọ́ àárọ̀ ni àwọn kan ṣàdédé gbé ọ̀kadà wá láti gbé lọ sí oko ó pé lẹ́yìn rẹ̀ yìí wípé láti ìgbà náà ni arákùnrin ọ̀hún ti di àwátì o wọ́n pé àwọn lẹ́yìn rẹ̀ yìí tí àwọn bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti rí pé àwọn fọwọ́ òfin mú ẹnikẹ́ni léyìí tẹ́ pé ó lọ́wọ́ sínú wàhálà náà ó jẹ́ pé àwọn ti padà fọwọ́ òfin mú ọ̀kan lára àwọn tí ó jẹ́ ara ayálégbé rẹ̀ tó ti jẹ́ pé ọ̀kan lára wọn ni ó padà ṣe ọṣẹ́ náà fún arákùnrin náà o wọ́n tẹ̀wájú báyìí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn padà mọ̀ wípé ọmọkùnrin náà ló jẹ́ wípé ó padà tan bàbá náà o láti gbé ọ̀kadà tó sì jẹ́ pé lẹ́yìn rẹ̀yìn wọ́n padà yọ àyà ara rẹ̀ bẹ́ẹ̀ tó gbẹ̀mí mì. àwọn ọlọ́pàá ti fọwọ́ òfin mú àwọn agbésùmọ̀mí lẹ́yìn tí ó ń ta àwọn ìbọn tó nǹkan míì ní ìpínlẹ̀ Kaduna o àgbọ́ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá lè tún bẹ ní ìpínlẹ̀ Kaduna ló ti padà tẹ àwọn agbésùnmọ̀mí kan ní ìpínlẹ̀ náà lẹ́yìn ìgbà tó fọwọ́ kàn wọ́n wípé àwọn gan ni wọ́n ń ta ọ̀pọ̀lọpọ̀ ohun ìjẹ olóró fún àwọn agbésùnmọ̀mí míì òrìn náà ló tẹ̀wájú wípé wọ́n ṣàdédé mú ọkọ̀ kan lẹ́yìn tí ọta tòun ti ìbọn bẹ́ńbẹ́ lẹ́yìn tó ń lọ lójúnà kan o lẹ́yìn tó ń bẹ ní ìlú Kaduna ẹni tí ń ṣe ọ̀gá àgbà tòun ti agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyẹn DSP Mohammed Jalige ni ó padà sọ̀rọ̀ báyìí wípé àwọn ṣàdédé dá ọkọ̀ kan dúró ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún tí a wà yìí tó wípé ní dédé aago kan ààbọ̀ àárọ̀ ọ̀sán ni àwọn dá ọkọ̀ náà dúró lójúnà sábóńgáyá ní ìjọba ìbílẹ̀ Kaduna wọ́n pé àmọ́ lẹ́yìn rẹ̀ yìí làwọn rí wípé wàhálà tó ń ti ìdààmú ló ń bẹ nínú ọkọ̀ náà o wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ ìbọn tó ń ta àwọn nǹkan burúkú míì léè tí wọ́n fi ń ṣọṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àti ṣe wàhálà àti ìjàmbá fún àwọn ará ìlú ló ń bẹ̀ẹ̀ o wọ́n pẹ́ lọ́wọ́ báyìí ọwọ́ ti padà tẹ ẹni tó jẹ́ awakọ̀ náà bẹ́ẹ̀ sì rèé tí àwọn ti gbé ọ̀rọ̀ náà lọ sí ibi tó yẹ kí àwọn gbé lọ báyìí báyìí látàrí àṣẹ lẹ́yìn tí àwọn gbà lọ́wọ́ ẹni tí ń ṣe ọ̀gá ọlọ́pàá lẹ́yìn tí ó ń bẹ ní ìpínlẹ̀ náà ọ̀ọ̀nì ti ilé Ifẹ̀ mà ti fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹta báyìí tí a mọ̀ sí Tobi Phillips ìròyìn ti tẹ̀wájú báyìí wípé ọ̀ọ̀nì ti ilé Ifẹ̀ ìyẹn ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì ló mà ti fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹta báyìí ní ọjọ́ Sunday tí a mọ̀ sí Tobi Phillips a wípé ọ̀ọ̀nì ti ilé Ifẹ̀ náà ló gbé ìgbésẹ̀ náà o lẹ́yìn oṣù kan tó fẹ́ obìnrin tuntun kan sí ààfin a wípé ọjọ́ Sunday ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bọ́ síta báyìí láti fọwọ́ tòun ti àyà fa aya tuntun náà mọ́ra wọnú ààfin tí a mọ̀ sí Tóbi Phillips o àgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ pẹ̀lú àwọn ẹbí ọba náà tó jẹ́ pé wọ́n wà níbẹ̀ nídè dí àkókò tí wọ́n ṣayẹyẹ bẹ́ẹ̀ sì rèé tí wọ́n fẹ́ ìyàwó tuntun náà o àgbọ́ wípé Tóbi Phillips náà pẹ̀lú ọba Ẹnìtàn Ògúnwùsì náà ló ti ń fẹ́ra wọn sẹ́yìn fún odidi ọdún mẹ́fà sẹ́yìn o bẹ́ẹ̀ sì rèé nínú ìròyìn náà bákan náà ló tún ṣàlàyé o wípé ọba Ọ̀ọ̀nì ti Ilé Ifẹ̀ náà ló ti ń ṣetán báyìí bẹ́ẹ̀ ló ti ń gbáradì láti tún fẹ́ ìyàwó òbí lé Tobi Phillips tí ẹ pé ìyẹn náà yóò tún jẹ́ olórí Ashley Afọláṣadé Adégòkè o wọ́n pé ìgbésẹ̀ náà ló ti rẹ́ pé ọba náà ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ náà fún ọjọ́ pípé pẹ́ wọ́n pé lọ́lọ́ báyìí níṣe ni ọba Ọ̀ọ̀nì ti Ilé Ifẹ̀ náà yóò fẹ́ arábìnrin náà ní ọjọ́ kẹrìnlá oṣù tí a wà yìí ọdún 2022 ní ààfin ọba náà léè tó bẹ ní ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ìròyìn ilẹ̀ òkèèrè ọmọ Nàìjíríà kan mà ti wu ìwà gbájúẹ̀ báyìí lókè òkun a gbọ́ pé ọmọ Nàìjíríà kan tá a sí Musliu Amusa ó jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ sí ní wu ìwà gbájúẹ̀ báyìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà níbi tí ó ti jí ọ̀pọ̀lọpọ̀ dọ́là kó sápò rẹ̀ látọwọ́ àwọn báǹkì báǹkì léè tó ń bẹ lórílẹ̀‐èdè náà àgbọ́ wípé arákùnrin náà ló jẹ́ wípé ó bẹ̀rẹ̀ sí ní jẹ orúkọ lẹ́yìn tí àwọn òbí rẹ̀ sọ tí a mọ̀ sí Kevin E. Robert tó sì tún jẹ orúkọ míì tó jẹ́ orúkọ òrìṣà lẹ́yìn tó ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yẹn nílẹ̀ Yorùbá wa ń bí ìyẹn Ifá Olókun Àsọ̀rọ̀dayọ̀ àgbọ́ wípé arákùnrin náà ló jẹ́ pé wọ́n ti fi ẹ̀sùn kàn wípé ní ọdún 2016 ìyẹn ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún náà sì di oṣù oṣù tá a mọ̀ sí oṣù kẹjọ ìyẹn ọjọ́ kẹjọ ọdún 2017 lárákùnrin ọ̀hún bẹ̀rẹ̀ sí wu ìwà gbájú ẹ̀ náà ó tó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ owó ló padà kó sí àpò rẹ̀ látàrí ṣíṣí àkáǹtì léè jẹ́ pé òun fún ara rẹ̀ kò kí n ṣe orúkọ rẹ̀ ló wà ń bẹ̀ o wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ owó gan ló padà gbà sápò. nínú ìròyìn ààrẹ ìdárayá agbábọ́ọ̀lù Alex Iwobi ti sọ fún ikọ̀ Everton báyìí láti gbaranù tẹ̀síwájú bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti jìyà díẹ̀ sẹ́yìn o Alex Iwobi ló sọ fún ikọ̀ Everton náà báyìí látètè mú kíní ọ̀hún níbi tí ó kù sí kó lè tẹ̀síwájú lẹ́yìn tí wọ́n ti pàdánù sí sọ́wọ́ ikọ̀ Manchester United ní alẹ́ ọjọ́ Sunday o àgbọ́ wípé Iwobi náà ló jẹ́ pé òun náà gbìyànjú púpọ̀ tó sì gbá bọ́ọ̀lù àkọ́kọ́ rẹ̀ sáwọn fún ikọ̀ náà ní dédé àkókò tí wọ́n ti ẹ̀nà mọ́ lámì méjì sẹ́yọ̀ kan ròyìn tẹ̀wájú pé agbábọ́ọ̀lù Cristiano Ronaldo tòun ti Anthony tó yẹ pé wọ́n ṣe iṣẹ́ gidigidi nínú ikọ̀ Manchester United tí bọ́ọ̀lù fi wọ́n ilé dáadáa. nínú ìròyìn aré ìdárayá míì agbábọ́ọ̀lù wẹ́pù ló jẹ́ pé ó ṣeé ṣe báyìí kó padà fẹ̀yìntì nínú aré bọ́ọ̀lù a gbọ́ wípé agbábọ́ọ̀lù kan tó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ britain tàmọ̀ sí enoch nwepo ló ṣeé ṣe kó fàyìntì nínú iṣẹ́ náà látàrí bó ti ṣe ń ṣòjòjò ara báyìí a gbọ́ wípé nwepo ọ̀hún ló jẹ́ pé ìjòjò ara lẹ́yìn tí ó ń ṣe ló jẹ́ pé ó ti wà nínú rẹ̀ láti oṣù lẹ́yìn tó kọjá lọ ẹni tí ń ṣe akọ́nìmọ̀ọ́gbá tó ń ti ọ̀gá àgbà àtàdarí fún ikọ̀ britain náà ti jẹ́ kó di mímọ̀ báyìí pé ó jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀ púpọ̀ fún àwọn wípé agbábọ́ọ̀lù enoch náà yóò fẹ̀yìntì nínú ààrẹ bọ́ọ̀lù léè tó ti ń gbá sẹ́yìn o wọ́n àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ṣe tán láti pé àwọn fi ọwọ́ ìfẹ́ tó ń tọ̀yàyà fa agbábọ́ọ̀lù náà múra láti pé àwọn ṣe ìrànwọ́ fún lọ́pọ̀lọpọ̀ ìgbà àmọ́ kí n tó máa lọ ẹgbẹ́ ìkéde léè tó wà lọ́wọ́ mi ń bí àwọn lọ́gàálọ́gàá tòun ti àwọn òṣìṣẹ́ ti iléeṣẹ́ BGI ń fi àkókò yìí kí Fatia aláwìyé tí ń ṣe ọmọ bíbí aláwìyé àdébáyọ̀ ìyẹn bàbá gbàgede ìmọ̀ kú ayẹyẹ ọjọ́ bí wọ́n pe ìgbà ọdún ọdún kan ni o. kò ní jù bá lọ fún ti ìròyìn àgbáyé èyí tá a mú wá fún yín kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó léè tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i lórí ọ̀rọ̀ Timothy tóun ti Adédoyin ilé ẹjọ́ mà ti sún ẹjọ́ náà ti di ọ̀la báyìí iná mà ti padà ṣẹyọ báyìí nílé ìgbìmọ̀ asòfin léyìí tó ń bẹ ní ìpínlẹ̀ Kogi àwọn Boko Haram léyìí tó tó ọgọ́rùn-ún ó lẹ́yọ̀ kan nílé lọ́mà ti padà gbàyànjá báyìí ní ilé ẹ̀wọ̀n léyìí tí wọ́n wà o nínú ìròyìn ilẹ̀ òkèèrè ọmọ nàìjíríà kan mà ti wá gbájú ẹ̀ báyìí lórílẹ̀‐èdè amẹ́ríkà nínú ìròyìn ààrẹ ìdárayá àtòmùwá fún yín wípé agbábọ́ọ̀lù tá a mọ̀ sí Alex Iwobi ló ni ó mà ti ń sọ fún ikọ̀ Everton báyìí láti rí wípé wọ́n gbìyànjú bẹ́ẹ̀ wọ́n mú kinní ọ̀hún níbi tó ti sọ sí tẹ̀síwájú nínú ààrẹ bọ́ọ̀lù àtòmùwá fún yín wípé agbábọ́ọ̀lù tá a mọ̀ sí Enoch Nwepu